Tímótíù kínní orí kejì. nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀ kí a máa gbàdúrà kí a máa ṣìpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ nítorí Ọlọ́run kan ní ń bẹ onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn òun pàápàá ènìyàn àní Kristi Jésù ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn ẹ̀rí ní àkókò rẹ̀ nítorí èyí tí a yàn mí ṣe oníwàásù àti àpọ́stélì òtítọ́ ni èmi ń sọ èmi kò ṣèké olùkọ́ àwọn kèfèrí ní ìgbàgbọ́ àti òtítọ́ nítorí náà mo fẹ́ kí àwọn ọkùnrin máa gbàdúrà níbi gbogbo kí wọ́n máa gbé ọwọ́ mímọ́ sókè ní àìbínú àti ní àìjiyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn obìnrin kí ó fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣe ara wọn ní ọ̀ṣọ́ pẹ̀lú ìtìjú àti ìwà ìrékọjá kì í ṣe pẹ̀lú irun dídì àti wúrà tàbí píálì tàbí aṣọ olówó iyebíye bí kò ṣe pẹ̀lú iṣẹ́ rere èyí tí ó yẹ fún àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin bí kò ṣe pé kí ó dákẹ́ jẹ́ nítorí ádámù ni a kọ́ dá lẹ́yìn náà éfà a kò sì tàn ádámù jẹ ṣùgbọ́n obìnrin náà nígbà tí a tàn án ó ṣubú sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n a ó gbà á là nípa ìbímọ rẹ̀ bí wọ́n bá dúró nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà àìrékọjá. E